وارزق أهله من الثمرات وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فعمطعه قليلا ثم ثم أمطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من تفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال البنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون حسبك الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد pẹ̀lú ìyọ̀ǹda olúwọba áyà tí a mẹ́nulé lánàá orí rẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀síru wa lónìí kọ́mọ́ṣà ṣe nírọ̀rùn fún wa kó já gbọ́rọ̀ olúwọba wáyé kọ́ wa ṣe lílò rẹ̀ kó ṣe nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa òun ni áyà ọgọ́rùn kan àti mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú suratul baqara a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود àti ṣàlàyé ìtumọ̀ polówó ọba ṣe kàábà ilé olúwa ó ṣe ní masaba ìyẹn níbi tí àwọn èèyàn ò ní dáńbẹ̀ tó ń kálukọ́ máa lọ ọbẹ̀ wà á múná pẹ̀lú fọ̀kànbalẹ̀. wàtẹ́kìdù mímọ́kọ́ mi ibrahim musalla olúwa ní kí mùsùlùmí ó kírun láyé mọ̀kọ́mú ibrahim àṣìṣọ̀dájú eléyìí náà ìbẹ̀ láti wá mẹ́nu lé kí làwọn àdájọ́ tí ń bẹ fún bí tá a bá pè ní mùsọ́lá yàtọ̀ fún bí tá a bá pè ní mọ́sálásí nínú tí a mẹ́nuba kánra wa létí kábẹ̀rẹ̀ láti bẹ̀ náà òun ni pé ilẹ̀ mọ́sálásí èsètẹ̀ ni ó ní mọ́ o bọ́ba ti ní mọ́sálásí ni mo fi ilẹ̀ fún ilẹ̀ mọ́sálásí ta ní ọlọ́run ọba ni wa anna al-masajida lillah àkọ́kọ́ nìyẹn àmọ́ bọ́bá yìí pé mùsọ́lá lèèyàn lágbára kí ẹ máa kírun bẹ̀ wọn náà bọ́bá wù tó tún sọ ọ́ di ṣọ́ọ̀pù lọ́la sì ti ọjẹ́ haramu bẹ́ẹ̀. nínú àwọn àdájọ́ yìí tí alára wa létí lánàá òun nípa àwọn kankan bẹ tẹ́yìn ọgbọ́dọ̀ ṣe mọ́sálásí àmọ́ bó bá wù ó lè ṣe é níbo ní mùsọ̀lá gẹ́gẹ́ bíi kíni ka ìṣáàdì ọ̀bọ̀ọ̀là ní nǹkan bá sọnù téèyàn fẹ́ fi lọ èèwọ̀ ni haramu ni téèyàn máa fi nǹkan lọ nínú mọ́sálásí kọ́dà nẹ́bi ní sọ̀lọ́lọ́ ọ̀sán ẹni tẹ́ ẹ bá rí gbà nẹ́bi ti wí ní o tí ń bá ń pé ṣe é bá òun rí nǹkan báyà bóun sọ nǹkan ànábì ní ẹ pé láàárọ̀ dàrú lọ́hùn àlẹ́yìká ọlọ́run ní jí orí láyé ǹjẹ́ náà àdìsí bẹ́ẹ̀ mọ́ṣáláṣí ò sí fún eléyìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé mọ́ṣáláṣí ilé ọ̀wọ̀ ni òun ló fi yẹ ká pera wa wípé ọ yẹ ká ṣe ẹ̀ṣìyá dẹ́wòrè masjid kí ọlọ́run ní kí mọ́ṣáláṣí ọmọ sáfù pọ́pọ́sìsì wo lọ́lọ́run ní kí mọ́sálásí ọwọ́ aṣáàbù kí làwa ń lò fún lónìí kọ́lá báwọn ẹlòmíì bí wọ́n bá ń ṣèjọ lẹ́gbẹ̀ẹ́ lé wọn ṣé mọ́sálásí ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lé wọn náà wọ́n máa há màlà àti rẹ̀ sí ní nínú mọ́sálásí náà dàdá ni ẹ̀dá kan fún wa ń kọ́kọ́rọ́ ọ̀hún. a padà ká tọ́hìrọ́ bẹ̀ tí a lè tọ́ ìfínà wà láàkì ìfínà wọ́n rò ká ìṣòjò mọ́sálásí ìṣèbí tá a máa lò ńlòkulò ńlò ẹ̀gbẹ́yìn nínú dáwòrò tí mọ́ṣáláṣí yẹ kó plé tó sì plé láyé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam mẹ́rin bá ka ìtàn gbèsè ayé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam bó la nábì lo mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ni gbogbo kéwútẹ́ àwọn abubakar àti umaru àti usmanu àti aliyu àti ibnu abbas mọ́ṣáláṣí ni yunifásitì tó tó pòdúsì wọn wọn lọ lè kéwù mi fi masjidi nabiyyi sallallahu alayhi wa sallam gbogbo kéwú táwọn sọ̀hábà ké níbo wọ́n ti ké nínú mọ́sálásí. àtibáwa náà ń lọ mọ́kà ń lọ múra ń lọ ájì hmm? ẹ rí i pé ẹ ní tí rìn díẹ̀ láti ibìkan sí ibìkan ẹ bága tí wọ́n kọ́ síbẹ̀ pé àáfàá àti ọkọ̀ yẹn ń kéwú ni o tí ó sì nídìí à ń gba fọ́ọ̀mù gbogbo ẹni ọba ti débẹ̀ yóò jókòó wájú wọn ni dójoojúmọ́ ayé àwọn làwọn ń lo mọ́sálásí bá nẹ́bí ti lò sallallahu alayhi wa sallam nínú challenge ta ní púpọ̀ nílẹ̀ yorùbá yìí ni pé a lo mọ́sálásí bá nẹ́bí ti lò sọ̀rọ̀ táwa ń lò fún ó kéré nu mọ́sálásí tí wọ́n máa kọ́yàn kéwú mẹ́ kọ́dà bẹ́ẹ̀ bá tún tọrọ àyè ń bò mí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní kẹ́ àwọn fẹ́ rí kọ́mítì àfaramọ́ tí wọn mọ̀ pé njí mọ́sálásí ń ṣe gan-an nù èyí táwọn ń ṣe ń bẹ̀ ń kọ́. ara dáwùrú mọ́sálásí nìyẹn láyé anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam ibẹ̀ ni gbogbo hadithi anabi tá n kà ibi anabi ti ń kọ́ wọn lẹ́nu sallallahu Alaihi wa sallam. ẹ dákun challenge ńláńlá lélẹ́yìí ó sì ti yàtọ̀ nílẹ̀ haúsá nàìjíríà kan yìí náà ọ̀wọ́n náà mọ́sálásí ńlẹ̀ haúsá tẹ̀ ní ríru hálíkọ̀ ẹlẹ́mẹ̀ báyìí ń bẹ láàrin magrebi sí iṣẹ́ àyè táwọn èèyàn fi máa sọ̀rọ̀ tí ó bàbá kan máa wá fa tẹ̀sùbá kan kàràkàràkàrà. ṣé bá nẹ́bì ti lónù bá nẹ́bì bá wà mọ́sálásí ṣe ibi tí máa fa kàràkàrà ni. torí àfi ká padà nígbà tí ìsepá wa lọ́lọ́run fẹ́ rán ànẹ́bì ló fi rán sọ́lọ́lọ́hu tilawatul qur'an àti sọ̀yún doni ńgbà tá a bá yàdé bi yatiluna wò haqqo tilawati masalasi mélòó lẹ dé lónìí tí wọn fi qur'ani dírẹ́sì ẹ pé wọn náà mú tí ọmọ ké mbẹ́hùn bẹ́ẹ̀ ti ń rí maka tẹ́ ń rí madina kí ló dé tí ò rí bẹ́ẹ̀ yàn. àti a máa fi nǹkan tọ́lọ́wọ́n ọbẹ̀ wa máa fi kọ́ bí èso masalasi. ẹja àfi kí a padà sí anabi lọ́kọ́ ní masalasi nù islam sallallahu alayhi wa bó la là lo masalasi kí là nábì fi mọ́ṣáláṣí ṣe kí làwa sì fi ń lónìí. nínú challenge ńláńlá mo ti wí ta ní ni pé mọ́ṣáláṣí gbọ́dọ̀ máa jẹ́bi táwọn èèyàn ó ti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ò ní ní di fọ́ọ̀mù tí wọn ò sì ní wá wọn apá wọn fẹ́ gba sàtífíkẹ́tì àmọ́ ká fi àyè lẹ̀ fáwọn èèyàn gẹ́gẹ́ bá a ti ń rí ní maka ní madina lónìí náà wọ́n ń kọ́sẹ̀ ìgbésí ayé ànábì ni sallallahu alaihi wasallam. ẹ dákun gbogbo àwa tá a bá wà ní ètò mọ́ṣáláṣí ẹ̀já gbìyànjú kọ́dà bọ́sẹ̀ kan lọ́sẹ̀ bó ṣe jojúmọ́ kọ́dà báwọn àfáà bá pọ̀ oore ni lẹ́yìn bá dé mọ́kà tó dé màdínà nísìnyí àfẹ́ lẹ́yìn àṣùbà ń bẹ àfẹ́ lẹ́yìn àyílà ń bẹ àfẹ́ lẹ́yìn àlásàrì ń bẹ àfẹ́ lẹ́yìn magrebi ń bẹ mọ́ṣáláṣí bá tóbi wọ́n lè pọ̀ ń bẹ́ẹ̀ eléyìí bọ́ bá ń wáyé yóò yí nǹkan padà dáadáa nínú àwùjọ mùsùlùmí kọ́lọ́nkọ́mọ́sà ṣe ní ìrọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa o. nínú bá anábì tí máa lo mọ́sálásí sọ̀lọ̀ sọ̀lọ̀m kárànra wa létí rẹ̀ nínú àṣà dáadáa ni kánà nàbí yìí sọ̀lọ̀lọ́hu aláìhí wasálàmà ìdá ádámì sáfárín bàdà abdulmasjid wọ́sọ́lá fìyì ìsọ̀híhì ìmáàmì mùsùlùmí. كان النبي صلى الله عليه وسلم إذا عاد من سفر بدأ بالمسجد وصلى فيه gbogbo gbàtà nàbì bá travel kó ń lu madina kéèyàn kọ́kọ́ wọnú madina pé adé o ilé ka nàbì kọ́kọ́ máa lọ bàdà á bẹ̀lì masjidi masalasi làwọn yóò ti mọ̀ pé á ah, ànàbì ti dé bọ́bá sì débẹ̀ sọ́lá fìhì bó ṣe náà fi làárà kà méjì ànábì ọ̀yàn kọ́dà àwọn ẹlòmíì ò fi mítìnì sí mọ́sálásí wọn ò ní kíta ìyá tó lè mọ́ sí rí wọn kàn dé wọn máa jókòó wọ̀ náà ni kò mu ànábì ní gbogbo ìgbà tí èèyàn bá ní kọ́ọ̀sì àti wọ mọ́sálásí ẹ kí mọ́sálásí ẹ sálámà sí mọ́sálásí bó làǹdẹ́bí ní a sí mọ́sálásí ká kírun rákà méjì àyàfi bíi tí eléyìí ò ti ní wáyé òun la sọ lánàá òun ìdájọ́ kàába yàtọ̀ fún ìdájọ́ àwọn mọ́sálásí mi-ín kí la máa fi kí kàába òun ni àpọ̀wà tònígbà tẹ́nìkan tún wá dé kàába lónìí tí wọ́n mọ̀ tí ó gbé wọbẹ̀ pé mo kọ́kọ́ fẹ́ kí yàhíyàtò lùmọ́sídì náà hàn torí ní téèyàn kọ́kọ́ máa ṣe bá wọ kàába ní kó ṣe kíni kó ṣe tọ̀wá kò nídìí ọkọ́kọ́ lọ kí yàhíyàtò lùmọ́sídì àmọ́ gbogbo mọ́sálásí yòókù níta máa fi kí mọ́ṣáláṣí tá a bá wọlé tá a sì ní èdè àti jókòó tọ́ra nàbì yan mẹ́yìn bá kàn wọlé tí ó sáré jáde padà kò nídìí àmọ́ bọ́ bá ti mọ̀ pé ó jókòó nu mọ́ṣáláṣí ọ̀ gbọ́dọ̀ jókòó títí tó fi kírun raka méjì tàhíyátán lẹ́nu mọ́ṣáláṣí. gbogbo àwọn eléyìí ni anabi muhammed sọlọ anabi parí ìjà nínú mọ́ṣáláṣí kọ́dà anabi ò ní kóòtù míì tí ń ti ń dájọ́ nínú mọ́sálásí rẹ̀ náà ni sallallahu alayhi wa sallam àwọn nǹkan wọ̀nyí òun ni mọ́sálásí wa ṣe èyí ṣe pé yìí táwa ń lò fún lónìí kọ́lọ́nkọ́ mọ́sá àsámẹ́ni ẹ̀mí àtẹ̀yìn o kó já lè padà sí ìpìlẹ̀ dáadáa gẹ́gẹ́ bó lu àti fi rán anábọ̀ muhammad sallallahu alayhi wa now nínú ìyàtọ̀ alimusọ́lá wàlúmásídùú náà kí là máa fi ma mùsọ́lá yàtọ̀ fún mọ́síjúdù pé bàbá tiẹ̀ wá láti gbọ́ pé nǹkan báyìí a lè ṣe mùsọ́lá àyè kẹrùn tí è ṣe masala a lè ṣe léyìí ní masalasi èèyàn lè wá ronú pé ah ibi báyìí tá a ti ń kẹrùn masalasi là á pè ní àbí kíni àbí mùsọ́lá ìbéèrè tó ṣe pàtàkì ni bọ́yẹ́ ni ó gbé kalẹ̀ gan ti kú dépò tá a lọ bí pé kí làníyàn yín sàníyàn yín ni pé ó di mọ́sálásí tẹ́ ẹ sì ti gbọ́ yé bẹ́ẹ̀ pé ilẹ̀ mọ́sálásí èsè ti yín mọ́ o àbí a ẹ̀ máa lò náà ẹ̀ máa ṣe kí ni ẹ̀ máa lò náà mùsọ́lá nù bàbá wù kọ́ padà gba nǹkan ẹ̀ kó lò fún tí ọba fẹ́ lò fún kèsè wọ̀ gbọ́gbó la fẹ́ mọ̀ àwọn àlùfáà wa wọ́n ṣàánú wa wọ́n fi ojú ma ṣẹ̀ríà bí adélàtì mẹ́nà kùránì wọ̀ sùnà nínú àwọn àlùfáà wa tí wọ́n lọ láìpẹ́ yìí tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí púpọ̀ òun ni sheikhuna muhammad ibn ọ̀fẹ̀mín rahimahullah bàbá ibn ọ̀fẹ̀mín ni wọ́n lè mọ búlọ́ọ̀kù àti ọ̀dà àti gbogbo ẹ̀ kọ́ máa jẹ́ mùsọ́lá wọ́n sì lè kà bàbà kọ́ máa jẹ́ kínní ọmọ ẹ̀jẹ̀ mẹ́sìlú ìyẹn ni pé kakọ́ hako láàka ìwà pé a ọ̀wá ma mọ́sálásí nǹkan bá ti kọ́ tí wọ́n rúfu ẹ̀ tí wọ́n sì faná sí bàbá lẹ́yìn ńkọ́ kọ́dà àwọn ẹlẹ́ ẹlẹ́ ẹlẹ́ kun mùsọ́lá lọ́dà ẹlẹ́ rúfu ẹ̀ ẹlẹ́ faná sí tí ó sì máa jẹ́ kí ni mùsọ́lá náà ni ò kéé ṣe màsílù ẹ̀sìn lè má lówó ju pé ẹ̀kan gì kan mẹ́lẹ̀ ń bẹ̀ ń ẹ̀kan gì kan mẹ́lẹ̀yìn àyín ẹ̀nà asọ́lé masijidu nu tí ó sì máa mú dájọ́ masijidu wa èyí wọn yẹ ká gbọ́ yé èyí ṣe dandan ni kí wọn kọ́ra irú èyí tí ọkọ mà lọ́dọ̀ wáyé àti wọn kàn tó búlọ́ọ̀kù bẹ́ẹ̀ bá ti dà níyàn masijidu ó lè di masijidu bẹ́ẹ̀ bá ti kọ́ bẹ́ẹ̀ kọ́lé tẹ kàn dà tẹ kún gbogbo ẹ̀ bọ́ba ipá níyàn mùsọ́lá náà ni ọmọ bọ́bítù kan làwọn àlùfáà fi mọ wá mọ̀ bàbá rẹ ni tá a bímọ pé mọ́sálásí lẹ pé bí ìyá àbí kílà níyàn yín òun ni al-ibnu al-am al-ibnu al-am al-ibnu al-am lil-masjidi la lil-musalla nta ń pè ní mọ́sálásí níbi tí ẹnìkan ò kanlẹ̀kùn kò sálámà kó tó wọlé níjọ́ tí ń bá ti ń di ah, ẹ̀ẹ̀kan lẹ̀kùn náà wọ́n mẹ̀lẹ́ bínú pé ẹ̀sìn já wọlé báwọn mọ́sálásí kan bọ́ọ̀bì tù gbogbo ibi tẹ̀yìn bá dà níyàn pé mọ́sálásí àbẹ́yìn náà lẹ kọ́ mọ́sálásí ẹnìkan ò gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ṣé ń wọlé kó tó ṣe kíni kó tó ní àṣẹ̀ṣì sí mọ́sálásí àmọ́ bá a ké mùsọ́lá ni. Ah, alìgbà ẹ̀dàkùn ẹ̀dàkùn fámílì nìkan ní kírun yàn <laughs> ẹ̀rìn iwájú bẹ̀rẹ̀ ẹ̀rí <laughs> ẹ̀rí mọ́sálásí kò láìsí mùsọ́lánù gbogbo bí tá a bá pè mọ́sálásí tí ò sí dínà àmú ń bẹ́ẹ̀ kọ́ bá mú o gbogbo bí tá a bá pè ní mọ́sálásí tó pé ní asẹ̀sẹ̀ máa wá mọ́ta ni wọ́n sílẹ̀kùn fún ta ni wọ́n mọ̀ sílẹ̀kùn fún èyí wọ́n ṣe mọ́sálásí o masalasi níbi tí lábúdà ń yẹ̀kú na fi hì ìdùnnún àm. ǹjẹ́ yẹn bá ti ní masalasi ni a ní ilẹ̀ ń gan ìwọ́kọ́ ṣe kíni ẹ́ ìwọ́kọ́ nímọ̀ ntọ́ gbà lọ́dọ̀ ọlọ́run jó tó ọ ó fún ọ láyé ń bì yìí ọbọ̀ tọ́jú ẹ̀dà kìámà lẹ́sàn-án tó pọ̀ tó julẹ̀ tí wọ́n gbé kalẹ̀ àbílẹ̀ tó so eléyìí náà ń bẹ́ẹ̀ No ìdájọ́ mọ́sálásí tó fi yàtọ̀ fún kínní yóò fi máa yàtọ̀ fún mùsọ́lá. اتخذوا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا olùwàláwà àṣẹ àdéhùn májẹ̀mú pẹ̀lú baba ńlá wa nabi ibrahim alayhi salatu wa salam wa ismail àtọ́mọ́ anabi ibrahim ló bí ismail ismail yìí ló jẹ́ bàbá bàbá àgbà fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam torí ọmọ tí anabi ibrahim bí méjì ni ishaq wa ismail gbogbo wọn lọlọ́run sí àwọn méjèèjì náà lọlọ́run ní kí ìran ńláńlá ó jáde lára wọn látara ishaq ńlá bànú ìsọ̀rọ̀ yìí láti jáde látara ismail òun ni larubawa ti jáde òun ló fi jẹ́ pé ismail gan ni ó jẹ́ bàbá bàbá àgbà fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam ismail yìí náà lẹni ọkọ gbé maka pẹ̀lú ìyá rẹ̀ hajar olùwà ní ahidina agbe àdéhùn májẹ̀mú ilá ibrahim anabi ibrahim alayhi salam wa ismail àtọmọ rẹ̀ kílẹ̀ kọ́ táwọn onímọ̀ ní akọ́ńbì òun ni pé bíi tí wọ́n wá èyí ṣe táwọn ọmọ rẹ̀ ò sí mbẹ́ bàbá ìpè bẹ̀ dáa tẹ́bá dé àwọn ìlú kan nísìnyí alihamudulilayi irú lọ́rin yìí ọtí ẹ̀tún fíà àmọ́ àwọn àdúgbò kan náà rí bẹ́ẹ̀ o àwọn àgbàlagbà nìkan lẹ́ẹ̀bà mọ́ṣáláṣí èyí ṣe ọlọ́run yọ̀ǹda àwọn ọ̀dọ́ bẹ̀ ni àbí wọ́n láṣọ ránṣẹ́ pé àwọn dàgbà pé báwọn bá wá dàgbà làwọn máa kírun táwọn àṣọ wọn bẹ́ẹ̀. ní abá tiẹ̀ jáde kó ní òlu ti ń lọ àwọn ìgbèríko nkankan ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí àwọn bàbá kan tí ova sẹ́bíǹtì àbọ̀súnmọ́ sẹ́bíǹtì àbí àwọn nìkan lẹ́ẹ̀ bá ní mọ́sálásí àwọn ọ̀dọ́ ńkọ́ àwọn ń sayé. ṣé ọlọ́run ń ṣàdéhùn pé ọ̀dọ́ ọ̀gbọ́dọ̀ má dàgbà ọba ṣe gbogbo ètò ṣẹ́gun tán ọ̀rọ̀ adarí wa bọ́ lọ́hùn ó lè tó bẹ́ẹ̀ àmọ́ lè má tó tiẹ̀ bẹ́ẹ̀ torí pé gbogbo ẹ̀dá tó wáyé kó tó wáyé lolúwa ti kọ́ kínní ló ti kọ́ ajá lónú mùsàmà but challenge fún gbogbo mùsùlùmí òun ni pé kí ló dé síbi tí wọ́n tò sí. Si, táàrọ̀ ọmọ rẹ̀ ń bẹ̀ tí ń sì máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀. kódà rẹ lómiì ọlá kìkìyàn ń bí ẹ̀sìn kódà ó lè kọ́ mọ́sálásí àyèmáyé mọ́sálásí irú bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ làwọn ọmọ ti gbé tà fáwọn ibo àbí nǹkan kan nísìn nígbà táwọn bàbá wọn ọ̀fà wọn síbi táwọn wá ìbẹ̀ kí wọ́n ní lẹ́kọ̀ọ́ nísìn ọlọ́mọdé ọ̀padà dá wọn lóyún òkú náà àmọ́ ogun ẹ̀ náà nù ńgbà nabi ibrahim ní ah, ọlọ́run lọ́bẹ̀ mi ismail ma bọ̀ ó kéré ẹ̀kọ́ nìyẹn àbí ẹ̀mọye ọdún tí ń bẹ láàrin anabi ibrahim àti anabi ismail ẹ kó tó bímọ rárá ẹ̀mọye ọmọ ọdún tó tó ọmọ èké yẹnyẹn ní ismail ńgbà tí sọ fún wa yìí but despite ibi tí ń bá wà ní kí challenge ńláńlá ni o. kọ́dà tí yẹn bá àwọn ilé míì tí wọ́n ba nù tàn pé bóyá lé àfa bóyá lé àwọn ẹni ọlọ́run kankan ni kí ni wọ́n ń ṣe ń lónìí wọ́n mú gbóǹbì omi. àfi kéèyàn ó kọjú àwọn ànábì ọlọ́run o isma ibrahim wa ismail wọn èyí ṣe rọ kèsì pa bí nǹkan kan náà wá ní wọn lọlọrun fi ń da ṣàdéhùn pẹlú àmọ anabi ibrahim mójú ọmọ rẹ tóbi tí òun náà wà. kọlọ́nkọ́ máa ṣàṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa náà àmọ́ wa náà ní díútì bẹ́ẹ̀ bá ṣàdúrà kóun náà wá ṣiṣẹ́ tọ́ àdúrà àwọn ọ̀pọ̀lọpọ̀ ní òkíà òun ní irú tí mo wí òun ní fi ń ṣẹlẹ̀ lónìí àwọn ọmọ tẹ́ ẹ̀ fojú nu ẹ̀sìn kan ẹ̀yìn kan á kọ́ mọ́sálásí kalẹ̀ níbi tílẹ̀ tí wọ́n délé kó yìí àwọn kan wáwé kan ní gbogbo gbẹ̀ngẹ̀ ẹ̀kan gbọ́ pé àwọn ibo ni ọ̀gá <laughs> àwa ti ra àwọn ọmọ yìí ní ó sì gbáyà ta lóòótọ́ báwọn làwọn ta lóòótọ́ bàbá àwọn lónìí. àmọ́ ọmọ tó pé láti kékeré ẹjọ́ ń kírun bẹ́ẹ̀ ni ṣé yọ́ dán yín wò. bẹ́ẹ̀ náà lọ́wọ́ rí gbogbo bi àfi tó ọba bá mọ̀ pé ibi tó o wọ̀ ọ́ bá mọ̀ ah, ibi tí mo wà yá ibi ọ̀dà ni ọ̀dà púpọ̀ kéèyàn ó ṣe kínni kó má wọn ọmọ rẹ̀ náà ah, ibi tí ń rìn sí ni o ntí máa ṣe ni o ẹ̀yin náà máa ṣe. mi náà tún kí láyà náà ó sì kù díẹ̀ ká débẹ̀. na ibrahim wọ́n yàkó àti ibrahim bí ibrahim ti ṣe olúwa náà nàbí yakubu náà ṣe bẹ́ẹ̀ wọ̀wọ̀ sọ́ọ̀bì ha ibrahim banihi wọ́n yàkó ya bani inna allaha sọ́fà lakumu dina falatamu tunna illa wa antum muslimun àwọn nàbí ọlọ́run wọ́n ké sáwọn ọmọ wọn pé ẹwà o. ọ̀pọ̀lọpọ̀ yìí ti ń ṣẹlẹ̀ lónìí yìí kí èèyàn kàn jẹ́ lẹ́sìn àmọ́ àwọn ọmọ rẹ̀ nǹkan míì ni wọ́n ń ṣe àwọn náà wọ́n padà dojú gbogbo ẹ̀sìn ń rú kọlọ́nkọ sọ wa ń bẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ṣàdúrà bí mo ti wí àwa náà níṣẹ́ tá a gbọ́dọ̀ ṣe pàtàkì jùlọ ànábì ti sọ fún wa èèyàn gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ igi gbígbẹ ò ṣe é tọ́ igi gbígbẹ ò ṣe é ṣe kínní kò sí tọ́ ẹlòmí àfẹ́ràn ọmọ afẹ́ kí ọmọ náà ní nígbà táwọn ọmọ yìí wá gbẹ tán ẹsẹ̀ wá ń pé ọyẹ lọ mọ́sálásí kí ọmọ wọn la. àwọn gbà wọn láti gba àwọn ìṣòkòtò rẹ ìṣòkòtò tí ń tẹ̀ mẹ́lẹ̀ láti kékeré tó fi èsì ànábì sọ̀rọ̀ sọ́lọ́m ní báwọn ọmọ yín bá wà ń kéékèèké ni ẹ ti tọ́ wọn síbi tẹ́ ẹ bá fẹ́ anabi ni mo ro àwòládàkùn bẹsọ láti lè sábẹ̀ sí ni báwọn ọmọ yín bá ti di ọmọ ọdún méje ẹ máa pa wọn láṣẹ bìfọ ọdún méje náà ẹ lè máa ẹnkọrẹjì wọn o àmọ́ bá ti dọmọ ọdún méje ó di kíni mo rò ẹ pàṣẹ fún wọn ni pé lọ́kírun kọ́dà yìí tí ọba wa fẹ́ gbà tọ́ba ti ń pọ́mọ ọdún mẹ́wàá anabi ni ẹ lù ú pé èèyàn máa jí àbí ọba kírun ẹ má jọ assignment nìkan lẹ́ẹ̀ máa nà wọ́n fún òsì assignment rẹ homework akira wọ̀ọ̀kù náà ń bẹ́ o òdodo níta wàhálà tí gbogbo wa kóra wa sí láyé nù bí ìyá ní ń lọ léèwé ní bọ́mọ ni ẹ̀ ní mọ̀ wàhálà. wọn kó bá bàbá mi náà wọn jọ sàṣáímẹ́ǹtì ni wọn jọ ṣe homework ni èyí ò ní ọdíjà àmọ́ wọn kírun wọn má lu aláṣẹ wọn má kàn ṣe ẹlòmíràn tiẹ̀ mà kò tiẹ̀ kàn. wọ́n sì ń pé rọ́bà náà ti náà gbídùn ah, hasan ọ̀fìlà akérò ìwọ náà ń sàmì. àdúrà tiẹ̀ kọ́hùn àdúrà tiẹ̀ ni yẹ̀kúlù náà rọ́bà náà ti náà fi dùn níyà fìlà akérò tèmi àyà méjèèjì ń bẹ nínú sọ́rọ́tù ìbákọ́ra olúwa láwọn kan bẹ ntọ́ kan àwọn ni pé ọba náà a ti náà fi dúníyà hasana ayé ayé iná ni wọ́n mẹ́lẹ̀ hún fi àfẹ́rọ́ ti mí kàlà wọn tiẹ̀ ní nǹkan kan gbà lálìkì yá máa wọn náà tiẹ̀ wá. olúwa ni àmọ́ o ẹni ọba gbọ́n o tó nílà káyọ̀ àdúrà ti mùsùlùmí ni ọba náà a náà fi dúníyà hasana tán. وفي الآخرة حسنة وقنا عذاب النار ما وقت وسيبه يا أيو الكيامة أيو الكيامة ọlọ́run rọ̀hìmù bínà aláàánú lọ́lọ́run pẹ̀lú wa kò ní ọmọ wáyé ìsìláàmù ìṣẹ̀sìn pé máa dọ̀tí máa wáyé máa àmọ́ má jẹ́ kí n tí ọ̀ tán má jẹ́ ó ṣe kí ni má jẹ́ ọba tí ò ní ká jẹ́ kí ni ọ̀tàn òun láyé kí ni ọmọ wà gbére òun lọ́rùn bẹ́ẹ̀ bá ti wá torí ìgbádùn òbí tí ọ̀tàn tí ò kí àbítọ́rí ọgbọ́n tọ́lọ́n bá rí kó dùn sí lálìkìyàmà torí kó ṣòfò nkùránì fi máa ní humul khasirun àwọn ni wọ́n kówó lọ́jà tí ò pé ọjà tí ò pé ní kéèyàn ta àlìkìyàmà kó fi kíni kó ráyé kò sí lọ́ọ̀sì tó tó torí common sense ọ sọ fún wọn pé ibi téèyàn ó kàn kó ń bẹ tí ò tí ì tójọ́ kan nù tọ̀hún <laughs> wàá ba gbogbo tọ̀hún jẹ́ ẹ dákun in every respect tá a bá fi ń gbé ọlá fún ayé gbàlìkìyà mà lọ ẹ jẹ́ kó wọ́ chẹ́kì ààrẹ ẹ jẹ́ àchẹ́kì ara wa ọ̀rọ̀ táwọn ọmọ lásọ yìí ọ̀pọ̀lọpọ̀ kí àmọ́ bó làlìkìyà mà àwọn ọmọ yìí àfàyè ayé ayé yìí náà ni. ara instansi sẹ́ẹ̀fì mọ̀ ni pé kọ́dà àwọn èbó tí wọ́n kọ́ wa àwọn èsè bẹ́ẹ̀ nígbà wọn bá lọ iléèwé láti monday di jimá àbí tọ́gà kan tún wá ní lẹ́sìn nìkan bẹ́ẹ̀ ń sátidé ọ̀kan tún ní bẹ́ẹ̀ sunday ní abá tún wá lọ lídé wọ́n tún ti kí ni wọ́n tún pè jù náà lídé sọ́mà. wọ́n náà ti ní ayé nìkan ni kò sí kò ilé kéwú kò sí ẹ̀sìn kankan mọ́ ń sì ń bọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ à ń julẹ̀ kọ́dà àwọn ìbò tí a lẹ́yìn àwọn ni wọ́n níwèé yìí àwọn èyí kàwé kà o. èyí tẹ́ bá kà láti monday di friday àbẹ́ èyí tẹ́ bá kà tẹ́ bá fi lọ ní ọlídé yìí ẹ wàálì kìámà ẹ wàálì kìámà fún yín. ngbẹ̀yàn fi ẹ̀mọ yóò sùn tí wọ́n wáyé ó tún wá nira ọlídé ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ kínní kan ó tún ti pílánì <laughs> ẹ̀tún máa wá kọ̀dá o ẹni tí máa ronú báwọn làwọn tí ò ronú tí ò tí nǹkan kan kàn wọ́n ń pa kìámà bójúlé òkò já sí. àwa mùsùlùmí rọ́bànà àtinà fìdúnìyà hasanatan wàfíìl àkírọ̀tì hasanatan wàkínà àzàbànà. a sì ń wulẹ̀ ń tanra wa náà ni àlẹ́gbọ́n jọlọ́run lọ àti ẹ̀lẹ́gbọ́n tọ́lọ́run àìmójútó balance tolúwa gbé ayé lé gbogbo nǹkan lọ́lọ́run fi òsùn wọn sí tí ọ̀gbọ́dọ̀ dúra wọn lọ. bí ọ̀sán ni àtòru olúwa ní bóò ni ọba ti rí kẹ ẹ máa lo òru lọ títí kẹ ẹ má ṣe kíni kọsàn ọmọ là ẹ nígbádùn ayé yẹn ẹnu pé à ń jí àtúnrí ká okun ti yàtọ̀ díẹ̀ ìgbádùn ayé náà nù olúwa ní bóun bá sì fẹ́ òun lè pé kó ràn ọmọ ràn lọ gbáà òun ò ní fún yín lóògùn pọ̀tẹ́ nígbádùn ọlọ́run fi òru àtọ̀sán fi ṣe balance bẹ́ẹ̀ náà ni ọkùnrin àtobìnrin kí ló dé tọ́lọ́run ọlọ́run lè dọ́kùnrin nìkan kọ́ mọ̀sọ́ obìnrin bẹ̀ bọ̀tá yóò ní nítumọ̀ ó lè dóbìnrin nìkan náà nílùú kan pé gbogbo olú yóò <laughs> wọn ò ní bí obìnrin wọn ò ní dọ́kùnrin bẹ́ẹ̀ olúwa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nù gbogbo nǹkan ló ní kíni ló ní balance tiẹ̀ ọmọ èèyàn ti ń jọmọ èèyàn lára èmi àti wọ nǹkan méjì ni bí balance yẹn bá ti wọ kódà ayé òun náà ní gbádùn mọ́ alìǹsánu mùkáwánú mìnàl jísmi wà rò alìǹsánu mùkáwánú mìnàl jísmi wà rò ntí ń jọmọ ànábì ádámà nǹkan méjì ni bọ́dì àtẹ̀mí ńjọ tí ọba ti ṣe pé ara nìkan ló kù téèyàn ń tọ́jú tí ò tọ́jú kínní tí ò tọ́jú ẹ̀mí kò ní padà gbádùn ara òun náà òun ní ń ṣẹlẹ̀ materialism àkùnlá ọ̀rọ̀ rúṣù ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àlìkìyàmọ̀mọ́ nàtíjà rárá nàtíjà tá a kọrí láyé ń bí ìkọ́tẹ̀ tó díya àtàlìkìyàmọ̀ ni pé ayé tí a wá lé lélẹ́hùn náà àìwá mójútó tọlọ́hùn yìí kò fẹ́ jẹ́ kéèyàn kọ̀ jẹ́ jáyọ́ gbádùn rẹ̀ náà ná. ní ẹ̀ bá wọlé táwọn tọ́ba ti lówó dé àbọ̀ lásìkò kan ẹ̀wọ̀n lẹ́rò pé wọ́n ń gbé ọkọ̀ lé tí ó ga tí òǹgàn ò ibi táwọn yẹn ti ń gbádùn bí lọ ní àkójọ ń bì gé àmì tiẹ̀ fẹ́ gbatẹ́gùn kọ́mọ̀rì páwọn kan wà á. torí pé gbogbo àwọn ọmọ tí ó wà pé bàbá ọyẹ àwọn yìí ọyẹ ẹ ti fi tọ́lọ́ kọ́ wọn láti kéke nígbà tí òsì sí yìí ń bẹ̀ mọ́tò pé ẹnu kí wọ́n kàn báwọn náà ti ráyè yìí nìkan là ń kọ́ wọn automatically nàtíjà rẹ̀ náà nù àwọn ọmọ yìí náà wọn ò ní kù ńlá kankan bọ́sẹ̀gbẹ́ bàbá wọn bọ́sẹ̀gbẹ́ ìyá wọn wọn nà bá sí wọn ó ṣe ní tí wọn ó ṣe kọ́tẹ̀ tó kàkà kìyàmọ̀ nù tàbá ti gbàgbé balance yìí tọ́lọ́hún pé àtọ́lọ́hún ní mi mo ṣètò ayé bí ọ̀kan bá ti lè pọ̀ ju ọ̀kan lọ kò sí gbádùn. torí náà kákẹ́kọ̀ọ́ lára anabi ibrahim aleyhi salam ahidina ila ibrahim wa ismail gbogbo ibi téèyàn bá wà pé alhamdulilayi ibi ọ̀dà mọ̀ wáyé kéèyàn ó tètè mójú àwọn ọmọ rẹ̀ náà kó mójú wọn lérò ojú ọ̀nà bẹ́ẹ̀ ọ̀dà kí làdéhùn tó lù wá ní agbé pẹ̀lú anabi ibrahim àti ismail àǹtọ́ hìrọ́ bẹ̀ẹ̀tì àlẹ́ pọ̀ ìfì. ara ẹ̀rí táwọn àlùfáà máa fi pé mọ́sálásí ilé ọlọ́run o ọlọ́run ló ní èèyàn ò ní mọ́ o wọ́n ló lù wá ní bẹ̀ẹ̀tì ilé mi ọlọ́run ò ní gbénú ẹ̀ àbí wọ́n ní tí ń fún wa gbọ́yé ń bẹ̀rù náà ni pé ìwọ kò ní mọ́ o èmi ni mo ṣe kí ni èmi ọlọ́run mo ní mo wá retí tí ń fi san ọ́ lẹ́sàn bọ́ba ti kọ́ mọ́sálásí àbòfilẹ̀ mọ́sálásí kalẹ̀ ibẹ̀ làwọn àfáà ti mú pé ilẹ̀ mọ́sálásí àyíká o ilẹ̀ mọ́sálásí àìtún líìsì ẹ̀fẹ́ lòmíì mọ́ o ilẹ̀ mọ́sálásí àìtún bun ẹlòmíì mọ́ o kọ́dà bẹ́ẹ̀ jà kọ́dà bí wàá tì mọ́ mọ́ gbọ́ra yín yé mọ́. the moment yẹn bá ti dà níyẹn pé mọ́sálásí níbi olúwa ní bẹ́ẹ̀ tì àǹtọ̀ hírọ́ bẹ́ẹ̀ kìyà lè tọ́ ìfìn wà láà ìfìn wà rókàí sùn. olùwà ní ẹ̀fọ́ ilé mi mọ́ ẹ̀ mọ́ ilé ọlọ́run nínú tí ọ̀gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ mọ́sálásí òun lẹ̀gbin ńlá àbẹ́gbin kékeré àwa náà mọ̀ pé àkórè lè yọ ọba ìrùn jẹ́ bí ìgbẹ́ bí tọ̀ àbí. bọ̀tà àwọn kankan bẹ lóòótọ́ lè má bàrún jẹ́ àmọ́kọ̀ dáa ká máa rí mọ́sálásí òun ló ṣe wá nu asaru pé mẹ́nẹ̀lì kàpíà nínú tí wọ́n kọ fẹsẹ̀ fẹsẹ̀ fún yẹn pé ọ̀sẹ̀ lọ́n lónìí òun ni kọ́ ha kẹlẹ̀ ń bẹ̀ sí mọ́sálásí. nu ẹsẹ̀ tọkàn bá nu rẹ́kọ̀dì gbà sílẹ̀ iná tún à ah, ó ti wà ń bẹ́ o. àbẹ́lòmí wa mú tíṣù òfin nù dọ̀tí mọ́ṣáláṣí ni ó <laughs> mọ́ṣáláṣí ni ó jù sí ẹ̀bá ifẹ́ lomi ó ní ẹ̀bá láwọn tí wọ́n ń gbà ní àwọn tí wọ́n ń gbà àwọn gbà ládàá ìwọ tí wọ́n dá síbẹ̀ ńkọ́ kí ni wọ́n gbà mẹ́nẹ̀lì fàpíà nínú wẹ̀ ẹ̀sẹ̀ tí ọmọ àwọ̀ rẹ́kọ́ọ̀dù ẹ̀yàn òun ni kọ́nà kẹ́yìn ó ṣe kí ni kọ́ ha tẹ̀lẹ̀ ń bẹ̀ sí sí mọ́ṣáláṣí torí náà ká má kàn fojú pé níta mọ́ mọ́sálásí fún ni ìgbẹ́ ìtọ̀ ńtọ́ba àrùn jẹ́ àwọn tí àwa náà bá jẹ́ gbànú lé wa èsì tá à ń ṣe mọ́sálásí. àbí wọn kà kún náà sáà mọ ntòun lè gbà ntòun ò lè gbà nínú ilé tóun ń gbé ntẹ̀yìn ọ̀bá gbà kọ́dà common sense yẹ kó sọ fún yẹn pé ń ah, lè tèmi èmi ò lè gbarú dọ̀tí báyìí kò yẹ kí n fi lọ́lé ọlọ́run. bẹ́yìn bá wá jẹ́ ni tí wọ́n á mójú tó kílẹ̀ ọlọ́run máa má ládàá pọ̀ ń bẹ púpọ̀ báwọn kan bá ń dọ̀tí rẹ̀ àwọn náà máa ń táwọn gbà lọ́dọ̀ ọlọ́run bọ̀tá bá ra wọn tí wọ́n wá dìde ń dìde kọ́dà bẹ́ẹ̀ nìkan ṣẹ̀ṣẹ̀ bí ọ́ bí wọn sanwó fún ọ pé a èmi ọ́ volunteer àníjẹ́ mọ́ṣáláṣí ọ́ dọ̀tí nígbà tí ilé tèmi náà dọ̀tí. inú tẹ́ fi mọ bó ti pàtàkì tó láyà nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam ìyá kan ń bẹ a non entity yẹtẹnìkan kan ọmọ ń lùlù àwọn ọmọ léèyàn kan ìyá gbàlagbà kan kí lòun kan máa wá ṣe ìmọ̀ gbalẹ̀ mọ́sálásí ànábì sọlọ sọlọ bàbá tún ti rí ibì kan tó dọ̀tí ìyọgbà bàbá tún ti rí ibì kan ìyọgbà ọkàn sàdédé ànábì ò rí mọ́ tẹ̀mọ̀ pé irú ilẹ̀ yìí yóò ti láàyè pé a ah, kíní yé rí báyìí tẹ́lẹ̀ ànábì wa béèrè pé kí ló sárábìnrin yìí àwọn ló ti kú. <laughs> a non-entity ní sẹ́ àwọn àwọn ọ̀ka gún pé ẹbí ìyá kínní ni ó ti lọ. ànábì ni níjọ́ wo aláàtàzánú ni kí ló dé tẹ̀ sọ fún mi. ànábì wí bẹ́ẹ̀ fáwọn fún àwọn sàbẹ̀ ń jọ́nà ọba jọ wọn lójú ká. Ah, obìnrin tí máa gbálẹ̀ ń là ń wí fa <laughs> ànábì ní bẹ́ẹ̀ ni kí ló dé tẹ̀ sọ fún un níjọ́ tó kú à ń kírun sí la kò sí tó kọlífà rẹ̀ ju pé ń tún mọ́sálásí ṣe lọ o. kódà àwọn sọ abẹ́ wá wà fọ́ọ̀sì láti wá wà wífà nẹ́bí ń jọ́nà wọn ni a ah, ẹnìkan lòun rántí ń jọ́ tí ya ìkú wà nẹ́bí kúńtà sọ imán kọ ìlà. wà nẹ́bí ọgbà àwẹ̀ ń jọ́nà ó sì ń sun ọ̀sán lọ́wọ́ ọ̀sán ló kú. àwa wò pé ah, ànẹ́bí ń gbáwẹ̀ nísìnyí tó ń sùn lọ́wọ́ torí irú ya ìlara fi lọ ọ <laughs> bá jẹ́ ẹsẹ̀ lómìn ní irú ya ìlara torí ẹ̀ lọ jí àwọn ọmọ pé ó jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ ọlọ́run gbogbo eléyìí tí wọ́n wí iná ẹgbẹ́ kí lànàbí fọ̀ létí dùlú ní àlàkọ́bìrì ha ẹ̀ǹsọ́ ń bi sàárè rẹ̀ lọ fi sàárè rẹ̀ hàn mí ibi tẹ́ ẹ sin sí ànàbí wa wá lọ òun lọ gbé súnà lórí obìnrin yìí ní súnà pé bẹ́yìn ọba bárun jànáza ó lè kírun lórí kíni lórí sàárè ìyá yìí lọ fà ànábì ní ẹ mú mi lọ bí sàárè rẹ irun tí n kí sí láyín lọ kì í kí lọ kọlifá rẹ kọ́dà ànábì ò lè ṣe bẹ́ẹ̀ nítorí pọ́ba kan kú kò sí kò sí ọ̀n rẹ́kọ́dù bẹ́ẹ̀ àbí polówó kan kú ànábì wa ni mú mi lọ bí sáré rẹ̀ nígbà tí rírun kí sí la ìyá ti ń gbálẹ̀ mọ́ṣáláṣí torí náà gbogbo àwa tá a bá ti ń ṣe é ẹ̀jẹ̀ amúra sí i wọ́n rà bóyá pé èèyàn máa nù náà ni gbogbo bẹ́ẹ̀ bá wọ àwọn mọ́ṣáláṣí míì yọ́fẹ́ lé bì tó ìpẹ́ ní kọ̀ọ̀kan tí ń sìn wá bẹ̀ náà ilé tí wọn ò rí bẹ́ẹ̀ kí ló dé téèyàn jẹ́ gbà ń lé ara ẹ̀ kí ní fi ń lọlé ọlọ́run. inú ibi tó yẹ kọ́ mọ́ ní mọ́tótó tẹ̀gbìn àti mọ́tótó kí nǹkan ní òun ní mọ́sálásí. bàbá wa rẹ̀ ni tí ó ṣe bí wọ́n bá wà ń pò pé kọ́dà bẹ́yàn bá wá lè ṣe fún rẹ̀ ó lè ẹ̀mplọ́ ẹ̀ tí ó máa ṣe àwọn tó gbọ́ ìsìláàmù yé bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ pé kọ́dà kò ní sọ fẹ́ nìkan yọ wẹ́ nìkan náà ni pé iṣẹ́ tí mo fẹ́ bẹ̀ yín èlò lẹ́mọ̀ gbà lóṣù five thousand ten thousand kì í ju báwọn náà lọ tọ́ílẹ̀tì mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ wọn o àwọn ṣe ládàánù ẹ̀yìn ọmọ tí ọmọ tí ládàá yẹn ọmọ pọ̀ lọ́dọ̀ ọlọ́run tẹ́nìkan ò sì ní mọ̀ tó ní pariwo rẹ̀ bẹ́ẹ̀yàn bá sì lówó tí ó fi gbà yàn wọn náà lo àlàáfíà rẹ̀ ládàá pọ̀ ń bẹ̀ pọ̀ ńlọ́jà mọ́ẹ̀rì tìyá yìí wá rọ́bì ọlọ́hu tààlà àná nídàkejì ẹ̀sẹ̀ wá ní o kéèyàn ọmọ ṣèkínni pé pé òun ní ọmọ dádọ̀ tí abẹ́ gbìn sí inú mọ́ṣáláṣí olùwàlára àdéhùn tá a gbé pẹ̀lú anabi ibrahim àti anabi ismail ní pé à ń tọ́ hìrọ́ ẹ mọ ilé mi o kó n bí ẹgbẹ́ àti dọ̀tí ilé mi ọlọ́run èsè ibi tí ẹgbẹ́ àbí dọ̀tí ọmọ gbé tọ́hìrọ̀ bẹ̀ jìyà tọ́ bẹ́ẹ̀ bá wá fọlé mi ọlọ́run ọba mọ́ àwọn wo ni wọ́n máa wá bẹ́ẹ̀ ara ń tá a fi padà sí ta wílẹ̀ kan kí lọ́lọ́run ní a máa ṣe mọ́sálásí kí làwa ń ṣe olúwa ní bẹ́ẹ̀ yẹn ọba wá mọ́sálásí àwọn tí ẹ fọ ọmọ fún tí wọ́n máa wá mọ́sálásí kàábà lolúwa ń wí o lé àpọ̀ ìfì àwọn tí ń ṣe tọ̀ wá fún ẹnìkan ọ̀gbọ́dọ̀ dandakudanwo kọ́ máa ṣe tọ̀wáfù bìkan o lẹ́yìn kaaba ògbẹ́ntì bá ń ṣe bẹ́ẹ̀ ìbínú ọlọ́run ní wa. ara wọn ti ń tọ̀wáfù sàárè lónìí. ara wọn tí wọ́n ní ṣé wọn ò fún yín fíìsà ní àwọn náà kọ́ bìkan sí àyín tẹ́ máa wá nìbàdàn bẹ́ẹ̀ ń tòṣì wá mẹ́wọ́n ọlọ́run tó padà láwọn èèyàn dìde wọn lọ wó dànù. wọn náà kọ́ kaaba sí ìbàdàn àwọn àwọn ọ̀gbọ̀ngàn náà sì ń lọ pọ̀ wá fún rẹ̀ náà pé kò sí tí ó tà ńlẹ̀ yorùbá yìí yẹn bá ti parọ́ kan tó wé ní nǹkan kan wọ́n bá tiẹ̀ ti lọ ọmọ ayé kan fún wọn ó lówó ó bímọ ó rí promotion bíi iṣẹ́ ọ̀tán nù wọ́n máa dà lọ́bẹ̀ ní wìtìwìtì. <laughs> nítòsí wa ń bàdàn bíi náà alhamdulilayi kò sí ń bẹ̀ mọ́ lónìí o mo ti gbọ́ o àmọ́ kí lọ́ọ́ jẹ́ kí irú yín náà wà tẹ́lẹ̀ náà inú ti gbogbo àlùfáà onímọ̀ panupọ̀ lágbàáyé ni pé láàyò tọ́ọ̀fù kò síbòmíì kọ́dà mọ́sálásí ànábì sọ̀rọ̀ àṣọlọ̀ yẹn gbọ́dọ̀ lọ ṣe tọ̀wá fún bẹ́ẹ̀ àyè kan tá a máa ṣe tọ̀wá fún rẹ̀ ní gbogbo orílẹ̀ ayé òun ni kàn bá. gbogbo ẹ̀yin tẹ́ ń lọ tọ̀wá fún sàárè wòlíì kan àfáà kan ẹ̀ ń sẹ́lọ̀ ni o torí bí ọba yìí pé bẹ́ẹ̀ ni wọ́n máa tọ̀ wá fún sàárẹ̀ ànábì ànábì ó fi lẹ́lẹ̀ pé ẹ máa wá tọ̀ wá fún sàárẹ̀ mi kò ṣe bẹ́ẹ̀ kọ́ra ànábì tún kìlọ̀ fún wa ni pé látẹ̀jẹ̀ àló kọ́bírí ẹ̀yìndà má sàárẹ̀ ń dọdún o ẹ máa para bẹ̀ gbogbo ẹ bá wà sọ́lú ẹ máa ṣàṣàlátù fún mi bí ẹ bá wà ẹ wá ṣe pé alọ àtúbọ̀ àfẹ́ lọ sálámà sí ànábì ni alọ àtúbọ̀ látàjà ló kọ́bírí ẹ̀yìdà ẹ̀yìdùn ní tí máa tá a ma pòrì tá a máa pò tí máa ní tí ń jọ́dún náà nù ọba ti yípo yóò tún dé ọba ti yípo yóò tún ségin ní ànábì ní ẹ má ṣe sàárè mi bẹ́ẹ̀ lára pé tọ̀ wá fún tí ó tó ànábì sọlọ́lá ọ̀rọ̀ sọlọ́ ẹ̀dàkùn ẹja gbọ́rọ̀ sọlọ́run àtànábì lẹ́nu kò sí ní gidi ṣe lọ́rọ̀ nǹkan àfàyọ̀rọ̀ ọba ipò rẹ̀ ni làṣàbà kúnà ilẹ̀ yìí báwọn afáàtì máa wí nù àwọn ìmáàmù máàlìkì àwọn òwe wọn nu bẹ́ẹ̀ni kan bá ti gbé kinní kan wọn ni nǹkan àfàyọ̀rọ̀ làṣàbà kúnà ọba ipò rẹ̀ ni tó fẹ́ introduce abubakar ni ọkọ̀ ṣe kìí ṣe wọ̀ umaru làákọ̀ gbọ́pọ̀ ṣe kìí ṣe wọ̀ nǹkan àwọn fi gbádùn ẹ̀sìn nù má má má po má má má po. náà ilẹ̀ yìí bàbá ìpòore ni àwọn ọ̀gá wa nú ẹ̀sìn láàkọ́ bárú ẹ̀ lọ́wọ́ wọn pé wọ́n ń ṣe bàtà sì ti bá lọ́wọ́ ọ̀hún ṣàrùnù àbúrú ni torí náà lè tọ́ ìfì àwọn tí wọ́n máa ṣe tọ̀ wá fún ní kaaba wàlá kìfìnà àtàwọn tí ó ma dúó tí ó ma kóra dúó nílé ọlọ́run èyí tá ń pè ní kíni al-ẹ̀tìkàf olùwà ní iná àwọn táyé rẹ̀ wà ní mọ́sálásí nù kọ́dà ọ̀rọ̀ ìtìkáàfù kìí wá sí mọ́sálásí kàábà nìkan àmọ́ ti mọ́sálásí kàábà lọ́lọ́lájú bó ti jẹ́ pé òun bẹ̀ náà ló ṣe kíni òun lọ́lọ́lájú pẹ̀ntọ́lọ́ ń bá yọ̀ǹda fún èèyàn bá wá lágbára okùn kíni okùn mọ́sálásí ànábì sọlọ́lọ́hu àléyìí ọ̀sẹ̀lẹ̀ èèyàn bá wá lágbára yíhun okùn gbogbo mọ́sálásí jimá ọ̀rọ̀ tí yọ lẹ́sẹ̀ ńlẹ́nu òun ni alimami bukhari tí ẹnìkan ò lè fọwọ́rọ́ ìmáàmù bukhari sẹ́yìn nù ìmá hadisi alimami bukhari ń bẹnu sọ̀hìl bukhari tẹ́ máa gbọ́n náà alimami bukhari ní báàbùn alẹ́ tìkáfù fílmẹ̀sáàjìdì kúlìhà gbogbo mọ́sálásí lálẹ́ ti sẹ́ tìkáfù ẹnu àyàfi ti ń bẹ̀ǹbẹ̀ ni pé kọjá mọ́sálásí jímọ̀ nítorí bí irun jímọ̀ ọba ṣe kíni tí ọba bọ̀ torí pé ẹ̀tì káàfù èsì ọ̀ràn ẹ̀yàn irun jímọ̀ kíni bí islam ti rí nu o àwa gbọ́dọ̀ pa à ń ṣe àyànnáfílà kápá kíni bàbá gbọ́ ilé yìí ọ̀pọ̀lọpọ̀ problems wa nú ẹ̀sìn ni ó ti wà solved ntọ́lọ́wọ̀n ọ̀bẹ̀ wa là máa múra sí. <laughs> múra kankankan yóò máa ṣe wàhálà ó sì pàì tọ́lọ̀ ń bẹ̀ jì kọjá ẹ̀ mọ́. gbogbo bí a ti ń wí tóyìn náà nísìnyí ẹlòmíọ̀ gba síta ṣàwálì rí kò sí lè má gbá àwẹ̀ arúgbó. bó ti rí gan-an bẹ́ẹ̀ làwa ń ṣe ń bí ọ̀pọ̀ ẹlòmíì ìran ọ̀ràn yẹn rẹ̀ gun òdo àfi kí wọ́n dáná fílà ń bì kan wọ́n á máa dààmú máa ń ṣe ọ̀ràn yẹn gan ò gbádùn. bó ṣe rí in almost every aspect of our religion. kọ́dọ̀ fi máa ń olówó zakato ọlọ́wọ́n jẹ́ ń yà torí sàkéyè sọ̀rọ̀ ọmọ fẹ́ o bí wọ́n ti sírò pé òkìrùn àyílà ìjọba yìí àbí òkàlásàrì ìjọba yìí àbí kí ló ṣe ọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n bì ọ́ pé lọ́dún báyìí one million lọ́yẹ kọ́ yọ five hundred thousand lọ́yọ kí ló dé zakanu ọ̀pọ̀lọpọ̀ olówó ló ní ọ̀mọ zàká ó lè wá ná dọ́bù zàká síbi nǹkan mi <laughs> wọ́n pe lọ́ńjì yàn yín lọ́ńjì ń bẹ̀ ń mòlúdì yàn yín lè látò olùkádìrì lọ́hùn yọ wàá ná gbogbo ìtọ́lọ́wọ̀n ọ̀bẹ yìí èyí tí wàá jìyà sí gan-an kọ̀ọ̀kan kọ̀tí ẹ̀ mọ́. ẹ̀dákun ẹ̀jẹ̀ ká ẹ̀jẹ̀ àṣàánú ara wa kó tó léèkì téèyàn ọba ṣe sàárà ọlọ́run ní jẹ́yà kọ̀ọ̀kan ní gbalada ni. àmọ́ zaka ọgbọ́dọ̀ yọ ni orígun kan ni bí irun bí awẹ̀. tí n sọ tí mo rí ni o olówó kan ọ̀nà ó ti kú ní ìsìn ọlọ́run foríjì nínú olówó tó lówó gan nàìjíríà yìí ìmọ̀ spọ́nṣọ́ àwọn èèyàn wa múra bíi ọgọ́rùn-ún bíi jù bẹ́ẹ̀ lọ nǹkan kan èèyàn mi kan wá tẹ̀lé wọn wá ń jọ́ kan tí mo mọ̀ dáadáa ẹnìyẹn jẹ́ former commissioner ní state kan ó sì jẹ́ lẹ́sìn àwọn náà wá kí mi ní madina náà ah, níbo kílẹ̀ wá sí ah, ẹni báyìí làwọn bá wa bí ṣe máa ṣe lọ́dọọdún àwọn afọkàbà àwọn àṣe èèyàn mélòó wọn fò ní tíkẹ́ẹ̀tì àmọ́ wọn sá gbogbo wọn náà sá wà nígbà pọ́fẹ́ ni mo ti bẹ̀ ń kí èmi ń lọ o nínú tó pààyàn lẹ́kún mo wá ń sin ẹni yìí padà lọ nígbà tí wọn wá kí mi ń sin wọn padà lọ ibi tí wọn dé sí mo wá bí wọn mo ní adúró owó tẹ́ni yìí ná yìí wọ́n mọ̀ pọ̀ àwọn ọlọ́pọ̀ o kọ́dà yìí báyìí ló tún fún gbogbo àwọn tó lówó tẹ́lẹ̀ náà. <laughs> ó tún fún wọn ní pocket money gbé dẹ́ẹ̀nà dẹ́ẹ̀ fi kó lẹ̀ yìí tọ́ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀sẹ̀ dáadáa ẹ̀yìn ọ̀sà àti ẹ̀sẹ̀ múra mo wá béèrè mo ní irúzakẹ́ nìyẹn pọ̀ o ẹni tí ń tí ń lè ná ru báyìí ọlọ́run bá ní kí wọ́n rí irúzakẹ́ tẹ́ni yìí lò sí dáadáa yóò yanjú ìṣòro tó pọ̀ láwùjọ mùsùlùmí ẹnìyẹn bá gbá mi mú báyìí kékeré mo mo wí náà nù wọn á dákẹ́ the next thing tí wọ́n sọ lẹ́yìn bíi ìṣẹ́jú kan méjì ni pé àwọn ò rò pé ń yọ zaka. ẹni tí ń sponsor hundred jù bẹ́ẹ̀ lọ wá ṣé ọlọ́run rán lẹ́yìn ọlọ́run ọ̀ràn bọ̀bá sọ̀rọ̀ àyàn tán tó bá kú ọba fẹ́ ràn yàn mọ́kà ọba fẹ́ ràn yàn ní múra àmọ́ gbọ́dọ̀ kọ́kọ́ yanjú ọ̀ràn àyàn náà example kan bẹ́ẹ̀ náà lórí ń bi irun bẹ́ẹ̀ lórí ń bi àwẹ̀ bẹ́ẹ̀ lórí ń bi ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe èyí tí ọbẹ̀ wá àpàtì èyí tí ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ tí ò ṣe kan ọ̀làwà múra kankankankan sí ara wọn ti ṣètọ́ ni ti bẹ́ẹ̀ ara ń ti ṣètọ́ ni fi ni táwọn ọmọ ànábì àdámà yìí wọn ò lè bọ́mọ̀ lọ. ó ní wàhánà ìmọ̀ nìyí wàhánṣà máa yìí nìyí ẹ òun ó do lọ́dún òun ó do lọ́sí òun ó do wájú òun ó do lẹ́yìn bí bó ti wá nu sọ́rọ́ tó làárọ̀ fínú o olúwa ní ṣètọ́ ni lóun ó dẹ tàkúté ọmọ anábì adama tàkúté tó tiẹ̀ wá burú jù níbi téèyàn ti ń rò pé tọ́lọ́run lòún ṣe tí ó wàá padà dálì kí á mọ̀ tí a rí pé ta ń bẹ̀ ọ́ lélẹ̀ èyí tí mo bẹ̀ ọ́ gẹ́gẹ́ ń lò ṣe yìí kò sì ṣe wàá máa fi rọ ọmọ pé ọ̀dà kí wọ́n fi gbogbo mọ́ náà dí é dí ìnàmọ́ làmálú lẹ́nìyà àmọ́ kí lẹ́yìn ó fi bọ́m̀bì gbogbo eléyìí òun ni opportunity tó kó wa wá nípa àṣìwà lórílẹ̀ ayé ntí ọba yí ọ tètè béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀dàkùn lórí irun báyìí o ìnáfílà báyìí o irú kéèyàn ó béèrè o kọlọ́nkọ́ sàmẹ́nà wa o torí náà lẹ́tọ́ ìfìyìnà wà láàkì fìyìnà. ngba sọ̀rọ̀ ìtìkáfù yìí ká sọ̀kan náà sí kí ni ń jẹ́ káliwà ẹlòmíì ń ti ń wọ káliwà nísìnyí ọgbọ̀n ọdún ogójì ọdún kò sí ìtìkáfù ọjọ́ kan rí kò sí kíni kó tí wọ ológójì ọjọ tí ò ní ti ọlọ́run àti tànẹ́bí ọ̀mọ́. gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀ eh, àfi kí kọ́lọ́wọ́ sànù wa kí wọn kàn má máa ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà tí ó rò pé ilẹ̀ ti kún kò sì sí nǹkan kan nínú rẹ́kọ́ọ̀dù òun la fi mọ ẹ̀gbáǹpù sí wa fáliwà ò sínú lànà tọ́lọ́run fi ràn nẹ́bí sọlọ sọlọ ẹ̀ ti káàfù lọ́lọ́run fi ràn án torí ara ewu tí ń bẹ́ ń bi fáliwà yìí kọ́dà ẹ̀ ti pé èyí tí ọba ní mọ kíjímọ̀ jáde kó ní ti káàfù lọ kíjímọ̀ àbí ọ̀fẹ́ kan máa ṣe níbi tí jẹmọ ó ti bọ kéèyàn wá tilẹ̀kùn mọ́rí wákàtí márùn kò ní kí ń jẹmọ jẹmọ kò ní tí ó sì lóhùn sí lọ. ètò tiẹ̀ wá burú jù ni pé lọ́hùn ọ̀pọ̀ torí ẹ̀rún owó kan táwọn kan olóṣèlú kan fún ẹnìkan ní wọ káliwá sí ń bá yàn wọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọn àbáyín wọ̀ àbáyín wọ ológójì ọjọ́ wọn á ní kírun jàmá hmm? kò sí jẹ́má ọlọ́run mùsàlù tí wọn bá ti gba ṣètọ́nù láyé bí ó ṣe máa bí ó ṣe máa pe pàǹdà fún yàn ní nǹkan gidi nu o àfi kí ni ó tètè jára rẹ̀ gbà lọ́wọ́ ṣètọ́n tí sì ní jáyàn gbà lọ́wọ́ ṣètọ́n òun ni àlùfẹ́tàbù ọ̀sùn ẹ̀dá ni ọlọ́run wí bó sì ní ànábì sallallahu alayhi wa sallam. wàlàákìfínà wọ́rùkáyí asùjúd àrántà máa ṣe mọ́sálásí ni pé a máa rùkú a sì máa fi orí kalẹ̀ ìtumọ̀ yìí ni pé a máa kí irun ìyẹn ni pé tọ̀wáfù ẹ̀ẹ́tìkáfù àti irun olúwa láwọn tí kẹ́ ẹ mọ́ mọ́sálásí fúnnu o àwọn ìpìlẹ̀ ẹsẹ̀ tá a máa ṣe ní kíni tá a máa ṣe ní mọ́sálásí nù ògùn mọ́sálásí túrọ̀ àwọn eléyìí ọ̀bá tí ì sí ẹjọ́ máa wà àyàfi ọ̀rọ̀ tọ̀wáfù láti wíhun àìṣe tọ̀wáfù ń bò mí yàtọ̀ fún kínní alikaaba almusharrafa lẹ́tọ́ ìfínà wàlàákì fínà wàrọ̀ káàìsùjù níbí yìí àwọn àlùfáà oníṣẹ̀ríà mú dájọ́ ṣẹ̀ríà kan jáde ń nígbà tó lu wa ní arọ́kàí àsùjúdù ìtumẹ̀ ní asọ̀lá ìran ìtumẹ̀ náà nù àwọn tí ń rúkọ àtàwọn tí ń forí kalẹ̀ nsọ́márì ni pé àwọn tí ń kí ìran. olúwa sì ní bẹ̀ẹ̀tì ilé mi nípìnlẹ̀ kí ni ilé táǹpẹ̀ ilé ọlọ́run tá a wí ó ní alikaaba alikaaba tú alimusharrafa. òun làwọn àlùfáà fi ní. Ah ṣé ó túmọ̀ pé yẹn lè kírun nù kàábà kí ni ìdájọ́ ẹni ọwọ́ nù kàábà tí ó kírun. sóyé ìyẹn ni pé alkaaba almusharrafa yìí lolúwa ṣe ní kébìlà fún gbogbo wa ntí òmùrùn rẹ lálàáfíà ní kọ́ máa wò ó ní ìmọ̀ wájú rẹ báyìí àbí kọ́ kọjú sọ gangan bí tí ó bá wà nílùú rẹ. báàlù kòránì ti wí nù fọwọ́ lu ojú hakùn. شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره قد نرى تقلب وجهك في السماء ولنولينك قبلة ترضاها فول فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره أن ọba wà ní kaaba dandan ni kó wọn máa rí báyìí bẹ́ẹ̀ ọba ti ṣe ń bẹ̀ kí ló kù ṣàtọ̀rọ̀ wú owó kankan bo ni ọwa bẹ́ẹ̀ ọba ti kọjú sí kébélà kò níhun o gbogbo àwa tí wọ́n ń ké fún pé mọ́sálásí wa yìí kò kọjú sí kébélà ẹja tún ṣe tá à ń pé kí ni ẹdínú ọ̀rọ̀ ẹdínú kọ́ o pàtàkì jùlọ kébélà tí ọba ti kú ò lọ́gàngàn bíi tí tàbá wà yányán kí ni mo wí yanyan tẹ̀lé ìjọba sí tí ò tí ì yanyan ìrún ìbàjẹ́ àmọ́ kò kún tó kí lèèyàn máa lagidi sí lápèjúwe gba àwọn ní kébìlà wa ní kéèyàn wá lọ kọ́lé mọ́mù síbẹ̀ wọn máa kọjú síbẹ̀ wọn yẹn bá kẹgbẹ̀rún òun ò ní kankan mẹ́ torí jọba jẹ́ bẹ́ẹ̀ àwọn sọ̀hábà ò ní tọ́ọ̀n lórí irun ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lójú ayé ànábìnú ńjọ́ sọ̀lọ̀ sọ̀lọ̀ ńjọ́ tàṣẹ dé pé ẹ̀yí dúkọ̀ ń bẹ̀ wọn kọjú síbí yìí kọ́dà àwọn ọ̀pá kírun eléyìí tán orí irun náà ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti tọ́nu sí ibi tọ́lọ́n fi akọ̀jú sínú. àwọn bàbá tí wọ́n kọ́ mọ́ṣáláṣí ọlọ́nkọ́ kẹ́ wọn but mistakes wáyé lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí kìí ṣe ilẹ̀ yìí nìkan kìí ṣe ilẹ̀ yorùbá nìkan. gbogbo ìtẹ́ ẹ̀ bá fi mọ̀ tẹ́ bá fi kí olúwa lóhùn ní ránṣẹ́ yín láre. màmá kí anamọ́ òhùn lè òbí hàn ìmọ̀ àdàkù ọ̀ àìpá gidi là á mọ̀ pé táwọn máa kọjú sí náà nù kò bá mú o inú májẹ̀mú kírun ọ̀la làáfíà òun ni ká kọjú síbo ká kọjú sí kébìlà kí sì ní kébìlà òun níbi tí kà á bá wa. pọ̀tì ìdájọ́ sẹ̀ríà táwọn àlùfáà ń fu wa lára ń bì ní pé bẹ́ẹ̀ ọba wa kọjú sí kébìlà tó kú kó ọtí ọ̀ kọjú sí kàábà tó kó sínú kàábà fún rẹ̀ ńkọ́ sólè kírun torí pé kò sí bẹ́ẹ̀ yóò ṣe wà nínú kaaba tá a tún kọ́ kọjú sí kaaba yóò kọ́ ẹ̀yìn sí kaaba kò sọ́gbọ́n rẹ̀ bá kọjú sí ògiri kaaba yìí <laughs> yóò sì kẹ̀yìn sí kíni ọlọ́run ò sì já kẹ̀yìn sí kaaba ó ní akọjú sí ni fàwálé wàjìhákà kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ ní kúkúrú ni pé bẹ́ẹ̀ yẹn ọba yẹn náà fi láàyè wà. torí pa anabi sọlọ sọlá mu wọnú kaaba wọ sọlá wọn wà nù hadithi tó lẹsẹ ńlẹ pé anabi ń jọ tí anabi wọ kaaba kódò kírun kódà wọn júwe pé láàrin òpó méjì ló ti kírun àmọ́ àyè kírun ọ̀ràn yẹn nínú kíni nínú kaaba o ní abá kírun ọ̀ràn yẹn nínú kaaba kọ jáde kọ wá tún kí o ìrún ọ̀ràn yẹn ọgbọ́dọ̀ ṣe kíni ọ̀pọ̀dọ̀ kọjú sí kébélà ìrún náfìlà níbi eléyà àti bòmí ànábì ti jẹ wa pé ní àyè máa wà níbi kíni níbi náfìlà kílẹ̀ rí mi bá ànábì bá ń rìnrìn àjò lọ lórí nǹkan gun rẹ̀ rànkúnmí àbẹ́sìn ànábì a máa yan náfìlà rànkúnmí ọ̀bá àgbẹnu lọ ibòmí bàbá tí wàá tó àsìkò ọ̀ràn yẹn kílẹ̀ ànábì ó ṣe ànábì ọ̀wà bọ́ọ̀lẹ̀ wò lórí nǹkan gun yọ kọjú sí kébìlà ìyẹn ni pé ìgbàláyè ti ń bẹ́ ń bi ọ̀rọ̀ náfìlà kò sí ń bi ọ̀ràn yẹn òun làwọn àlùfáà ṣe ní bẹ́yẹn bá tiẹ̀ ní kọ́ọ̀sì àti kírun nínú kàábà ọgbọ́dọ̀ jẹ́ ọ̀ràn àyàn yọba kí ọ̀ràn àyàn kọjá jẹ torí pé fàwálì wájú haka ṣàtọ̀rọ̀ lè má sì lè ṣàrọ̀ ẹ kọjú sí kàábà lóluwàwí èsì pé kéèyàn kọjú sí ààfù kàábà ọkẹ́yìn sí ààfù rẹ̀ ọlọ́nkọ́ mọ́sá sàmánà wa o hàdà wàlláhu àlám wasalláhu àlá nàbíyìnà muhammad wàhálà àlìhí wa sàbìhí ajimáyìn. gẹ́bí àdéhùn tí mo ṣe inṣá allahu ta'ala a continue tafsir